الله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من ياده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد إن خير كلام كلام الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار والعياذ بالله من ذلك أما بعد أيها الإخوة المشاهدون السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run lérí àwọn oore àti ìdẹ̀ra rẹ̀ tí ń ṣe fún wa tí gbogbo wa náà mọ̀ wípé ẹni tí ó ṣàlàyé àwọn oore àti ìdẹ̀ra yẹn ní àṣetán kò sí a máa lè ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n a lè ṣe bí làákàyè wa ṣe máa bí ọgbọ́n wa ṣe máa bí òye wa ṣe máa àti rírí wa àti màtá ní bó bá ṣe mọ náà láṣe ròyìn ọlọ́mọ ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa ẹnìkan ò lè ṣe ń ká ẹ̀ adúpẹ́ fọ́lọ́ ó sì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ náà pé la ń ṣàkárùtùm láàzì ìdánnàkan bẹ́ẹ̀ bá ti dúpẹ́ kò sí tó wọ́n ṣe jù àlékún lórí ètò tí ń ṣe fún yín tẹ́lẹ̀ àmọ́ ẹni tí ó dúpẹ́ tọ́lọ́run ó gba ọpẹ́ májẹ̀mú kan ń bẹ kó tó dìtẹ́wọ́gbà kí ni májẹ̀mú náà ó náà ní oúntọ́ gbọ́dọ̀ jẹ́ mú mi ní gbogbo ẹni tí ń dúpẹ́ fọ́lọ́run tí èṣe mú mi ní ọlọ́run ní ìgbàlọ́ ẹ̀ ẹ̀rí wa nínú Qur'an ọlọ́run ní máa yà in shakartum wa amantum wa kana Allahu shakiran alima máa yà fa'alullahu owó ọlọ́run kò ní ìyà kankan fi jẹ in shakartum bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ fún ọlọ́run bẹ́ẹ̀ sì nígbàgbọ́ jẹ́ ó fi hàn yí pé ẹni tí ń dúpẹ́ láì ní nì ọpẹ́ rẹ ọlọ́run ò ní gbà lọ́rẹ̀ kaifa yakunu kadalika èéṣe tó fi wá rí bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ ẹni tó gbà lọ́kàn ṣoṣo tó ló ń dúpẹ́ fún àpèjúwe rẹ wálé láì masalul àlà èyí tó ga jù ní tọ́lọ́. mo ti mú wá gbà kan náà rí bàbá bímọ ó tọ́ ọmọ ẹ ìgbà tọ́mọ ní wá rí jájẹ yàtọ̀ sí pákó ó wá wo ọkùnrin míì tó jágbàlagbà ó kọ́lé fún ó rọkọ fún ń tọ́jú ẹ̀ ó gbọ́mọ ọ̀dọ̀ fún ó kówó túùlù sọ́dọ̀ rẹ̀ a sì máa pòyí ọdọ ẹ̀ yóò máa ṣe àwọn èèyàn wá ń pariwo pé ọmọ yìí ọmọ rẹ̀ ni bàbá tó bí gangan sì ń jìyà ẹnìkan wá ròyìn ọmọ lọ́dọ̀ bàbá òun èsì wo ni ó fọ̀ yóò ní olórí ibú lọmọ gbogbo èèyàn ni ó kọ hàn ọmọ tí ń ṣe dáadáa báyìí àmọ́ lọ́dọ̀ bàbá òun kí ni olórí ibú ni kọ́mọ wá dọ́dọ̀ bàbá òun kó ní bàbá mi kò dúpẹ́ ṣe tọ́ mi yìí o èpè ni bàbá òun ó tún fi sìn lọ àpèjúwe tó ga jù ní tọ́lọ ọlọ́run ló dá ọmọ ẹlọ́kan ṣoṣo wà ló ń dúpẹ́ ọpẹ́ pé ọ̀kan ní ọ̀ṣùgbọ́n òun sọ di mẹ́ta ló ń dún ní àbíkíní torí náà máa yà fàìlú lọ́wọ́ bí àdáadékùn mi ṣàkárùtún wà á máa ń tún wàkánà lọ òṣàkìrọ̀ alẹ́ àwọn ń dúpẹ́ fún ọlọ́run ẹ̀rí رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين tí na ju wa ní wípé alhamdulillah ni إياك نعبد tá a ṣe ìjọsìn lọ́kan ṣoṣo fún tá a fẹ́ lómi yàtọ̀ fún un tó bá sì dúpẹ́ fún kèésò nìkan ní dúpẹ́ fún abẹ́gbà ẹ̀yin ẹ̀ máa wò ó bí máa ń dúpẹ́ yóò fi kún mẹ́ta lọ́kàn ẹ̀ ṣe o yóò wí bẹ́ẹ̀ bàbá ẹ̀ yóò wí bẹ́ẹ̀ ọmọ ẹ̀ ẹ̀mí mímọ́ ẹ̀ yóò wí bẹ́ẹ̀ èyí tí kì í bá ń ṣe nà sọ́rọ́ nù wọn. yóò júbà àwọn òòṣà náà kódà yóò dúpẹ́ lọ́wọ́ èṣù ṣùgbọ́n fẹ́ẹ́ tí wọ́n Allah nìkan la fún ọwọ́ wa nìkan náà ni ó sì ti gbà ẹni tó bá jẹ́ mùmínì torí pé òun ló kó mú ọpẹ́ gbígbà lọ́wọ́ ẹ̀ olóko dání torí náà adúpẹ́ fún ọlọ́run aláǹjà alànà àti bá ìnàbí yìí aláàbọ̀m pé ajé ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ọlọ́mọjà wà lẹ́yìn ànábì ìkẹ́ àti gẹ ọlọ́run kó máa bá ṣáájú ẹ̀dá lónìí lágbára ọlọ́run á máa tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tá à ń ṣe súra ẹlẹ́ẹ̀kẹfà nínú Qur'an aya tí a ti máa bẹ̀rẹ̀ lónìí náà ní aya one hundred and thirty two súra six aya one thirty two. súra ẹlẹ́ẹ̀kẹfà áyà kejì lé ní àádóje Suratul An'am lóòótọ́ lánàá a sọ̀rọ̀ lórí 132 ihe yẹn ṣùgbọ́n torí sílà àtàwọn nǹkan díẹ̀ tó kù tá ráyè ṣe lánàá àfikún ọlọ́run kó ṣe nírọ̀rùn fún wa náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل درجات مما عملوا وما ربك بغافل عما تعملون وربك الغني ذو الرحمه إن يشاء يذهبكم ويستخلف من بعدكم ما شاءكما ما شاءكما أنشأكم من ذرية قوم آخرين إنما توعدون لآت وما أنتم بمعجزين قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاكمة الدار إنه لا يفلح الظالمون وجعلوا لله مما درأ من الحرث والأنعام نصيبا فقالوا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو, فهو يصل إلى شركائهم ساء ما يحكمون وكذلك زجل لكثير من ال... وكذلك زجل لكثير من المشركين قتل أولادهم أولاد قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم أبدأ على يرلون تيرولين pẹ̀lú sísáàdì ọlọ́run kò lọ́dà ṣètọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run mẹ́jọ ráyè láàrin wa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah súra ẹlẹ́ẹ̀kẹfà àyà kejì lé ní àádóje sura 6 àyà 132 thirty two ọlọ́run ní wálé kò tún mímọ́ àmìlú wà máa rọ́pò kàbẹ̀ bọ́ fìlẹ̀ àmọ́ àmẹ́lú ọlọ́run ní fúkàlùkù líkò lè mínà lè wà lè jínnì líkò mínà lè abálìjànú darajatun mimma àmìlú ní ń bẹ fún wọn ipò tiwọn látara tí wọ́n gbélé ayé ṣe wà máa rabbuka bi ghafilin amma ya'malu bá kìí sì gbàgbé kìí ṣàfọ́nú fọ́ra kìí ṣẹ́ni tí ò ní màmá nípa ṣe lánàá kan náà. nípa ìjọsìn ajúra wa lọ ti jàkọ́ a mú àwọn oníranran ìntàlè fi súnmọ́ lọ́hùn àmọ́ wá pé ẹni tí ń bá ń ṣeṣẹ́ ọ̀ràn èèyàn nìkan tí ò ṣe mandub èyí tọ́lọ ní ká ṣe àmọ́ kò jẹ́ nípa lé wa lórí àbí kò jẹ́ wá nípa pé ká ṣe ẹni tó bá fèyún nìkún tọ̀ràn èèyàn ipò tiẹ̀ yóò ju tẹni tó di ọ̀ràn èèyàn nìkan mú lọ. a sì ṣàlàyé fún wa ìpayà wa lérí ẹni tí ń kírun ọ̀ràn èèyàn nìkan tí èèyàn náà fi là nítorí níjọ́ gbéǹde alkiyama gbogbo àwọn ìrun tí ò kí dáadáa yóò dàbí ìgbà tá à ń yọ pàrùpàrù nínú kí ló pé nínú obì tàbí kòkó gbígbà tá à ń yọ kò ń bẹ́ẹ̀ yóò dàbí ìgbà tí à ń yọ epo kúrò nínú alikama alikọmọhù ní à ń pè ní alikọmọ alikama alikọmọhù wíìtì ní jẹbẹ tí wọ́n bá ti wá yọ kúrò ìrun rẹ̀ ò ní pé mọ́ sẹmọ kó ti ní pírọblẹmù yẹn aláǹsàánú lọlọ Ọlọ́run wà ní kí wọ́n lọ wọ nọfìlà kí wọ́n fi díbi tó kù ẹni tí èèyàn nọfìlà kí ni wọ́n èèkùn a sì sọ nípa tàdí àbí nípa ti ààwẹ̀ nínú àdísì abu umama radiyallahu ta'ala àní tí imamu nasa'i àti ibnu hibban àti hakim tí wọ́n gbà wá bisanadin sahih ó ní kultu ya rasulallah mo ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run dúlani àlà amẹni júmi níwèé iṣẹ́ kan ó dínkìlù bí ìlìjànà tá torí iṣẹ́ náà fi mí sínú àlìjánà kọ́ọ̀l ànábì fèsì kí là ànábì wí àlẹ́yìnká bí sọ̀hùnmí àwẹ̀dọ̀wọ́ ẹ̀ láàmì làlà kò sẹ́gbẹ́ kò lẹ́gbẹ́ àṣàlàyé yẹn lánàá náà àbí. nínú ẹ̀ ààwẹ̀ àti kùránì tó bá dijọ́ gbẹ̀ndé alikiyama wọ́n ṣìpẹ̀ àwọn tí wọ́n ń gbà á láyé wọ́n ṣìpẹ̀ ẹni tí ń ka kùránì láyé ààwẹ̀ ó ṣìpẹ̀ aláwẹ̀ kùránì ó sì pẹ́ ó ẹni ní kùránì anábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadith Imam Ahmad àti Hakim àtàbùnà ayin bisanadi hasan ó ní asiyamu wal Qur'an Qur'ani tẹ́rí yẹn àti ààwẹ̀ yushafẹ́ánì lè abidiyà ọmọ kìyàmà àwọn méjèèjì wọ́n máa ṣìpẹ̀ ẹrú tó bá dìjọ́ gbélé alkìyàmà ìyàkúlù síyàm àwẹ̀ ó sọ pé ayé ìyẹn ni pé yóò sọ pé rọ́bì olúwa mi manatu utọ̀ ama mo kọ̀ fún ẹrú rẹ̀ níbi oúnjẹ mi jẹ́ ó jẹun ó sì ń wo oúnjẹ báyìí wàṣà wátà àti fẹ́kùfẹ́ ọkàn ẹ̀ fàṣàfẹ́yìnì fi ì gba ìpẹ́ rẹ̀ fún mi ọlọ́run ọba mò ń ṣìpẹ́ rẹ̀ lọ́dọ̀ ẹ wàyàkú lórí quran quran iná ó sọ bẹ́ẹ̀ pé manatu onaoma mo kọ̀ fún bilaili lóòrùn mi yóò sùn ṣàfẹ́yìnì fi ì bá ń ṣàmójúkò fún ọlọ́run kọ́ọ̀l ànábíwá fàyè ṣàfihàn fa yushafa'an yóò jẹ́ majhul yushafa'an àwọn méjèèjì á bá gba ìpẹ́ wọn ó bá dọ̀ wọn àlìjánná sẹ́rí pé ìpójúra wọn ti kùránì wa kọjá bẹ́ẹ̀ ẹni tó bá há gbogbo kùránì sórí anabi ni alimahiru bil kùránì máa lè kírọ́ gbogbo ẹni tó há kúránì sórí tó wà mahir tó wà proficient ìyẹn ni pé tó mọ̀ ọ́n kà bó ṣe yẹ ká kà pẹ̀lú tajwid mo rò pé ànábì ní má àlékírọ́ mi lè bá rọrọ́ ipò rẹ̀ ipò àwọn màláíkà ni àwọn màláíkà ẹni rẹ̀ ipò kan náà ni wọ́n jọ wà àwọn afáàsì ṣàlàyé wọ́n ní nítorí pé ẹni tó bá jẹ́ hápì ẹni tó há Quran sórí wọn èé ráyè kó bora já tẹ́bá rí hápì zòlù Quran tẹ́bá jọ jókòó tẹ́bá ń tojọ́ yóò fọgbọ́n yọ kúò lọ́dọ̀ yín yóò lọ́ọ́ dá dúró tẹ́bá lọ wo yóò máa jẹnu torí pé ànábì ní Kúránì àwọn ikú lórí èèyàn yóò kú bí ìràkúnmí tá a filẹ̀ ẹgùn ràkúnmí ẹbí nìkan ní ìsìn ẹ wá lọlé tẹ̀sán ràkúnmí nǹkẹ́ tó dé yóò máa jẹ ẹ̀yin ò mọ̀ wo ràkúnmí gànkù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ńgbà tẹ́ bá ńgbà ọba yàtẹ̀ bá wo bẹ́ẹ̀ ní rí mọ́. torí náà wọ́n ò ṣe ń tà fi máa dùn báwẹ̀ báwẹ̀ ti dé yìí inú wọn máa dùn ni. ò lè gbogbo kùránì látòkè délẹ̀ tẹ́bá wo mamlaka ń gùn ní maka àti ní madina kùránì méjì ni wọ́n kà káwé ó tó parí ní haram wọ́n kọ́ bẹ̀rẹ̀ tàrọ́wì kan ní aago mẹ́wàá wọ́n parí èyàn ní bí aago méjìlá wọ́n bẹ̀rẹ̀ kùránì kan pẹ̀lú ẹ̀ tó bá tún di bí ọwọ́ aago méjì wọ́n tún bẹ̀rẹ̀ títí di bí aago mẹ́rin kùránì míì ni wọ́n fi bẹ̀rẹ̀ yẹn wọ́n kí lójoojúmọ́ yóò ibi tí wọ́n bá bá ilé ìdè wọ́n tún mú yẹn tí aago mẹ́wàá sí aago méjìlá yẹn wọ́n kó gùn rákà ti bí yẹn wọ́n fi mẹ́wàá tó bá wá di twenty three táwọn ẹ bá pé mẹ́tàlélógún wọ́n parí kúránì àkọ́kọ́ wọ́n ké kunut kunut yẹn ó kéré jù wọ́n lo ọgbọ̀n ṣẹ́jú lórí ìnàró ni wọ́n yẹ kà á tó bá di twenty seven táwọn ẹ bá pé mẹ́tàlélógún mẹ́tàdínlọ́gbọ̀n ogún àti méje wọ́n tún parí kùránì ti kejì wọ́n tún ṣe kùnúùt bìgbà lẹ́sẹ̀ máa ń pé láwọn ọjọ́ méjì àfi bí ìgbà téèyàn wá hajj gbogbo èèyàn láyé ẹlòmíì ò ti dùn sí gbogbo jọ yẹn ó tàjẹ́ tìjọ méjì yẹn ṣé yọ̀rọ̀ pé èèyàn dé aráàmù ní mọ́gírídì ò ní ríbi wọlé mọ́ òun. ìta tó jìnnà ló wà èyí sì dìde lọ tọ̀ tó o bá fi lè tọ̀ òní ráyè dùn bẹ̀ ẹgbẹ́ lè sọ náà ló ti dì èrò ni mo ń sọ o méjì bẹ́ẹ̀ ni ní haram ní Madina àwọn àyímọ̀ ìmáàmù tí ó sì kan wọ́n ti gbé ẹ̀ jáde káwé ó tó bẹ̀rẹ̀ ìjọba báyìí iye rákà sọ. chief money máàmù gangan òun náà ó ti sọ wọ́n ti ṣe time table ẹ̀ tó bá débẹ̀ wàá rí níjọba yìí ìjọba ìjọba yìí ìmọ̀ọ́mù báyìí ni ó kì í lè ìraka tí ó kì í nì tó bá ti kí raka tán mọ́tò ti kọ́ ìmọ̀ọ́mù tó tẹ̀lé ẹ̀yin náà ẹ̀rí tẹ́ bá ń wò tí wọ́n ti kí nǹkan ó kàn fún bẹ́ẹ̀ ní òkò sí i nàìjíríà nílẹ̀ yorùbá ń dín ní gbogbo àwọn nǹkan wọn ràn wọ́n rán ti pọ̀ èyí bọ́ sí mímbà rí ìmọ̀ọ́mù téèyàn bá bọ́ ọbẹ̀ nígbèyàn bá délé ní kẹ́sẹ̀ òun máa gbọ̀n ní kẹ́sẹ̀ òun bí kí n dá ń para ó sí èèyàn bí kó wọn ò há ń jọ kejì bí kí inú òun ó mú èèyàn bí kéèyàn ó má lè kéèyàn ó síkì kó má lè dìde fóṣù kan wọ́n lé mímbàrí láwọ níwọ láìlà ìmọ̀ọ́mù tíráfù sẹ́ni tó lè kírun bí mímbàrí òun dìde ó bá dé <laughs> sáré dé nǹkan dé. kí ni wọ́n kí ni wọ́n ń dùn bí máa ń pẹ̀jọ́. sẹ́mi pé ńgbà tí máa ń ka lọ yóò rè òun náà ṣùgbọ́n torí pé ńgbà tí wọ́n délé múdi àmọ̀ ta ni alàgbà sẹ́mi làwọn ọ̀dọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá iná àti iná kálíkà sára alàgbà jẹ́ńkélu ìrún àlàálà ìyá sẹ́yìn alàgbà alìblámi èèmí. ọlọ́run ó ṣàánú wa. wọ́n parí ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọn ò tún kí ibi táyé ànábì àtàwọn sàábé o. torí arí hasan pé Usman ọmọ afan ó ṣáájú tàrọ́wì nínú ààwẹ̀ ó sì parí odidi Quran níjọ kan. ṣùgbọ́n wọ́n ní nínú ásàrù yẹn pé kò kí ju ẹyọ kan náà lọ láfihàn pé orí ìlú òun náà orí ìnà láti alẹ́ lẹ́yìn ti bẹ̀rẹ̀ ó sì kí di àsìkò tálùfájà rí fẹ́ jáde ó sì parí òdìdí Seyin kan sẹ́yìn tẹ́ ẹ wá tó bá jẹ́ sìn ni tó bá wẹ̀yìn jẹ́ yóò rí èèyàn jẹ́ ìsìnmọ̀ pé kò ìwọ wá sọ pé ẹ fẹ́ wà lìjọ́ nìkan náà ọlọ́run bá wa dẹ iṣẹ wa pọ̀ mọ́ tàwọn ẹni rí tí wọ́n lè dá múdí ta ni méyùn àwọn ọ̀rọ̀ tí ò wọ́ ọlọ́run bá pọ̀ ẹni rí ìwọ gan ẹ ó ti ṣá ẹwà ẹwà rẹ ò ní kòkòrò ti ṣá gbogbo òkúta wá gbókúta ìwọ olókúta dé tó tún ṣe ó gbà ọ̀nà ọlọ́run ká ṣe ẹwà pọ̀ mọ́tò àwọn ẹni rí iṣẹ́ kí iṣẹ́ ló fẹ́ kí wọ́n dápọ̀ mọ́tò ẹni rí kò lè mú òní ìdápọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. kí ni mo kàn fẹ́ fà yọ̀ ń bẹ̀ kí ṣe pé ẹyọ kan náà ni ò ṣùgbọ́n àwọn máa ń pẹ́ ni látàlẹ́ tí sáàrì bá wá ń tó ni wọ́n lọ kí ni wọ́n lọ jẹ sáàrì ìgbà náà wọ́n tó kó ń bẹ̀. sáàrì tí wọ́n ló tó yìí ìyẹn ni pé tásùbà bá ń súnmọ́ tó bá ti wọ́n ní sàárì wọn ó dá dúró nígbà tásùbà bá fẹ́ tó wọn a sì máa jẹ́ wọnú àsùbà náà kí ni mo sọ débẹ̀ àjùra wa lọ táyà kùránì sọ pé wà ní kò lè ní máa tí wọ́n ṣe torí náà kùránì inú àwọn ni torí tí wọ́n kà torí náà àwọn kí ni wọ́n wọ́n èyí jẹun kí ni wọ́n mu èyí mu àfọ̀mọ́ ọlọ́run ní ọ̀nṣẹ́ gbogbo ìgbà làwọn áfíìsì kùránì ti dàbí wọn torí báwọn náà gbogbo ìgbà ní ọ̀nṣẹ́ kùránì lẹ́nu òní rí áfíìsì òní yan tàjú àbí tó wàá fẹ́ gbàgbé kùránì lóko èèyàn sì ní há kùránì kó mọ̀ yan tàjú tó lásìkò tó ń há lọ́wọ́ ó máa ṣe mùrọ́jà ó máa ṣe rìdíṣàn tó bá wá dijọ́ gbèǹde alùkìyàmà wọ́n tún ta àwọn ìyókù yọ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó ní tó bá dijọ́ gbèǹde alùkìyàmà kùránì máa ṣìpẹ̀ lóòótọ́ ṣùgbọ́n a wàá sọ fún gbogbo àwọn tó ka kùránì. lẹ́yìn ìgbà tí kó wá ti wọnú àlìjẹ́nà tán mo rò pé àwọn kan ti ń tà ń sọ yìí ó ń ti wà nínú àlìjẹ́nà ìgbà tó kálukú ti wà nínú tán wọ́n ṣẹ̀ wá pàṣẹ pé kó ń kálukú ó máa ka èyí tó há sórí nínú pé wájú wa bó ṣe wá ń kà ipò èèyàn ó wàá máa ga sí nínú àlìjánà torí pé àlìjánà tó ga jù là ń pè ní jannatu firdaus ànábì ní sẹ́ẹ̀ bá ń tọrọ àlìjánà ẹ máa fi sí ẹ máa ẹ máa ṣàdáyàn rẹ̀ pé àlìjánà firdaus ni òfin níbi ọlọ́run torí àwọn kan sọ pé ah, ó ti ẹ̀ ṣe kíṣìnì àlìjánà ẹlòmíì ní tọ́ílẹ̀tì àlìjánà ẹ̀rọ yẹn gan ẹ̀ṣẹ̀ ni àbíkẹ́ èyàn ó tún ṣe ẹ̀tọ́rọ àforíjì lórí ọ̀rọ̀ yẹn pé kọ́lọ̀ ń fi sí tọ́ílẹ̀tì àlìjánà kí ni ìdí kò sí tọ́ílẹ̀tì lálìjánà torí ilé ẹ̀gbin ni toilet kò sì sẹ́gbin lálìjánà ànábì ní kò sí tọ̀ fún wa nínú àlìjánà kò sì sí ìgbẹ́ fún wa nínú àlìjánà inṣàlá ànábì ní táàkàn máa ń ṣe nínú àlìjánà ní kí a máa làágùn omi òógùn yẹn yóò wá máa rùn bíi ọba tùràrí tá à ń pè ní àlìmísìkì ó tán ẹni ó bá bẹ́ẹ̀ tọ̀. ẹni bá fẹ́ ṣu pè ní sí ara àlìjánà láyé torí kò sáyè fẹ́ gbé ń bẹ̀ ilé mímọ́ ni. kò ní kíṣìnì tóbi ni wọ́n ń dáná fún yín tó bá fẹ́ yóò wá bọ̀ ni. ọlọ́run ṣàánú wa ó ń kálukọ́ wa máa ga ìwọ tó yẹ pé òun mọ̀ ju fájíà lọ bó ṣe ń gé fájíà ló mọ̀ gòkè. tó bá ti dé wà lábọ́n ní ibi tó dùn sínú ipò ti ẹnu ẹni tó bá mẹ́rin náà bẹ́ẹ̀ náà tó bá fi ha yóò tún jù yóò tún gòkè wo àwọn ápì àwọn ọmọ kà lọ kan tí wọ́n parí odidi àwọn ni ó wà láàyè tó ga jù nù torí pé sánmà tiẹ̀ ìyẹn ní òkè tiẹ̀ ó ní arṣì arṣì ọlọ́run tí wọ́n ń sọ yẹn àga aláàṣì yẹn arṣì ọlọ́run yẹn ó ní alẹ́pẹ́ ó ní sánmà òkè fún àlìjẹ́nà Firdaus lóyún ayẹ́sì nù ẹni tó bá wà lálìjẹ́nà ní ìyàtọ̀ sí Firdaus ànábì ní wọ́n mọ̀ wo àwọn ará jannatu Firdaus bí ìgbà táwọn ará ayé ń wo ìràwọ̀. inṣàlá ọlọ́run jẹ́ àwọ̀ o ọlọ́run jẹ́ ká wà nù wọn o ọlọ́run àwọ̀ àbẹ̀ wọn á máa bẹ ní o ọlọ́run kò ṣe wá lọ́kàn nù wọn o bẹ́ẹ̀ ni wọ́n sì mọ̀ so kálukú ìwọ tó wá ní ah, kùránì ti bọ́ mi ò ka nǹkan kan mọ́ mọ́ ká sórí pé àdé kò bọ́ ó yẹ kó gbìyànjú káǹfààní kó mọ̀ bá ṣe kí ni kó mọ̀ bá fòwárú tó bá di jọ́ ìdí alkiyama torí náà kálukú ní ipò rẹ̀ bó bá ṣe mọ náà ni ó mọ bó bá ti ṣe tó ni ó ṣe tó ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ nínú kúránì. wọ́n ní ọ̀bùkà torí pé máa rọ̀ bùkà bí gọ́ǹfìlì àmì ìyá àmẹ́lú ọlọ́run ọba ò ṣàìmọ̀ kan nípa nǹkan tẹ̀ ń ṣe torí náà yóò san yín lẹ́sìn ẹ̀. mo rò pé wà àkàdà bó ṣe rí náà nù níbi àwọn ọmọ inú ilé náà àlìjánná à ń lo òkè iná àwọn ò lọ ọ̀sàlẹ̀ bí ó bá ń ṣe ń lọ ọ̀sàlẹ̀ sí nìyá rẹ̀ ó máa pọ̀ tó ẹ̀yin gẹ́ wo láyé tí wọ́n bá fẹ́ fìyàn sẹ́wọ̀n tó lágbára ẹ̀wọ̀n gbogbo wọn máa fìyàn sí àjàalẹ̀ sọ àtàyé gan láti ẹ̀mọ́ àjàalẹ̀ ilé ìyá ni. munafiki ọlọ́ni ìsàlẹ̀ ìsàlẹ̀ náírà tó wọ́n sí kẹfìrí yóò tún wà lókè tiẹ̀ ìyá kẹfìrí yóò lẹ́sì ju ti munafiki. bẹ́ẹ̀ bá ṣe wáyà kàtàǹkúrú sí bẹ́ẹ̀ bá ṣe yà láyà kókó nàkí sí béèyàn bá ṣe ya alágídí sí tí àṣẹ ọlọ ni ó ṣe lọ sàlẹ̀ sí tó mọ̀ mọ́ńtà mọ́ra fi làzọ yòsọ̀ fàdó mọ́ mọ́nà àṣọ ọmọ àṣọ. wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ rọ́dọ̀ kí làzọ tó sọ fẹ́ wọ́n àṣọ mọ̀hámà àkàdá jẹjọ. tó mọ̀ mọ́ yòókà sọ àìsùn yòókà jà. Báyọ̀ ẹ̀kọ́ ta àkọ́dé àdúgbẹ̀láwò. Bẹ́ẹ̀ni. Ayọ̀ jẹ̀lílá, wọ́n ní kẹsẹ̀ náà ṣúlá, wọ́n ní lọ́kọ́ ọjà ọ̀la, màá jẹ́ àná sí ẹ̀dá mu. Àwọn tá à ń sọ yìí, ẹni ọba ṣàgídí, á dé náà làbọ́. Iná làbọ́ yẹn, ẹ̀ẹ̀mọ́tọ́lọ́ ń kúrò yẹn náza àtànlẹ́ṣàwá iná tí bú awọ orí tòròtò torí ṣàwá àrọ́ọ̀sù ní lárúbáwá ń pè bẹ́ẹ̀ orí ọlọ́ọ̀ni nàza yóò fa awọ orí ya fàdéhù mẹ́n adébárọ̀ wọ́n ta wà lá sọ́dọ̀tù màárìjì yẹn iná yìí máa ń pe gbogbo ẹni ọpẹ́yìn dà kúò níbi ọ̀rọ̀ ọlọ́run wátawàlá tó wá ta kété tó jìnnà títọrọ tó gbé jùlẹ̀ tàdí rún àwọn àbá ní pípè tí ń pè wọ́n ni pé fúnra náà yẹn ni ó wàá máa mú wọn níbi wọ́n dúró sí bí ìgbà tí àwọn ẹyẹ ń sa ọkà bí ẹyẹ ń sọkà pákó ni ó máa mú wọn. bọ́lá ẹgbẹ́ ń gbà tọ́lọ́ ń ròyìn àwọn èèyàn tí ó jóná yẹn tí ó fa awọ orí ìwé ya bẹ́ẹ̀ ọlọ́run ròyìn ọ̀kan ahun ni ọlọ́run ní fájàmáà fàáhùn á ó kó dúkìá jọ tùlù fàáhùn á ó wá dànù báńkì pam ló bá dé pa ó mo ṣàlàyé náà lánàá àwọn tí ilé atm wọn ọlọ́run ṣàánú wa bẹ́ẹ̀ náà ni àwọn náà ìyà tí wọ́n ṣe lé tó ànábì ní nínú náà òórùn kan rùn. àwọn tí ó ń jìyà nínú náà ó tún máa pariwo pé kí ni rùn báyìí èèyàn ń jìyà ó tún gbọ́ pé nǹkan kan rùn àwọn aráàánú náà máa ké pé òórùn ìbúrú. àwọn olùṣọ́ náà alámòjútó ẹ̀ wọ́n wàá máa sọ fún wọn pé ètútú ti ń jáde lábẹ́ àwọn obìnrin oníṣìná àwọn ètútú tí ń jáde ní àwọn abẹ́ àwọn obìnrin oníṣìná láyé ètútú yẹn wa ní ni wọ́n máa fi ṣe omi fún àwọn àlè wọn láyé tí wọ́n máa mu nínú náà eléyìí kọjá irun gbù àmọ́ tá a fi lè ròyìn ẹ̀ èèyàn ń ẹ̀rí kó kọjá bẹ́ẹ̀. sọ bí èèyàn bá ṣe jìnnà sọ̀rọ̀ ọlọ́run láyé sí náà ni ìyá rẹ̀ ó ṣe lágbára tó. ẹ wo abùtọ́lì ìyá rẹ̀ ó kéré nítorí àrànṣe àtàtìlẹ́yìn àtìkúnlọ́wọ́ àtìrànlọ́wọ́ tó ṣe fànàbí wa Muhammad àmọ́ torí pé kò gbà á kò ní wà lè jẹ́nà lámúyú pín birisa láti muhammadin kò nígbàgbọ́ sí iṣẹ́ tànàbí mọ́ wa àmọ́ àdéhùn tó ti ṣe fún abu talib àdéhùn tó ti ṣe fún bàbá bàbá ànábì abdulmutalib òun lòun mú ṣe torí pé nínú síran ẹni tó bá lọ kan alibidayatu wa nihayatu ti ibnu kathir tó jẹ́ ìwé tarikh ìtàn ayé látòrí adam kódà láti inú tó ṣẹlẹ̀ káyọ́ tó jẹ́ ayé ní ibnu kathir ti bẹ̀rẹ̀ tán ó sọ dégbà tiẹ̀ ó tún wá sọ tí ó ṣẹlẹ̀ títí táyé ó fi parẹ́ ó tún wá sọ tí ó ṣẹlẹ̀ níjọ́ ògbéǹde alikiyama ibnu kathir ó ṣàlàyé pé bàbá bàbá ànábì nígbà tí bàbá ànábì jáde láyé tá a bí ànábì tán tí bàbá bàbá rẹ̀ wá fẹ́ kú ó wá ń wo gbogbo àwọn ọmọ ẹ̀ ó wá ń wò ó pé èwo ìwà rẹ̀ dá nínú wọn ó wá rí pé àbútọ́líbù ni òun ló fi mú àbútọ́líbù ló wá fa ànábì muhammad lé lọ́wọ́ ọmọ èké yìí bá a mójútó àdéhùn tó ti ṣe ń jọ náà ó pé àdéhùn náà. ọwọ́ pópàdé òyìn ẹ̀hún rànẹ́bì lọ́wọ́ kún lọ́wọ́ dáàbò yẹn náà yóò jẹ́ ìyá rẹ̀ ó kéré nù náà ò ní ìyá rẹ̀ ó kéré nù àwọn tí àwọn kéré jù ó wà ń bẹ̀. ṣàfá kan rànẹ́bì ó sì ṣe fún nínú akídà alìsúná wàlìjàmá rànẹ́bì ni ó pẹ́ kí ìyá rẹ̀ yẹn ó fún ẹni tí ìyá rẹ̀ kéré jù ó dàbí ó wọ sálúbátà ṣùgbọ́n ọpọlọ rẹ̀ ó máa ń sọ kọtọkọtọ bí ẹ̀kọ́ gbóná arábìnrin ẹni yẹn ó wàá rò pé nìyà òun pọ̀ jù nínú náà òun sì nìyà jù àwọn ọmọ inú náà sì ní rí bá a ṣe rí ọlọ́run ó dà wọn wọ́n tún wá tóbi sí i tẹ́bá lọ ka àwọn báàbù tí wọ́n ti sọ̀rọ̀ nínú sọ ẹ̀rí àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ wọn dáadáa. ọlọ́run jẹ́ wá lọ́wọ́ náà ọlọ́run jẹ́ wá lọ́wọ́ náà à tóun bẹ́ bá ń gbé ọmọ náà ní kó mu mi wọ́n ní tí ó mu ó jẹ́ epo gbóná nínú ọlọ́run ní tó bá fẹ́ gbé epo náà pé kó ń dààmú ooru tí ó jà bọ́ ń bẹ̀ yóò kọ́kọ́ gbogbo àwọn ojú ẹ̀ ooru tí ó jáde yóò bo gbogbo àwọ̀ ojú ẹ̀ yóò jó níná ọlọ́run ṣàánú wa tó wálé kò lè ń darọ̀jà ọlọ́run eléyìí lẹ́yìn ìgbà tó ti ṣàlàyé ọ̀rọ̀ àwọn àjẹnú àtàwọn èèyàn tí wọ́n láwọn ń jàǹfààní tọ́lọ̀ ní gbogbo owó wọná wá ní ọ̀kọ̀ọ̀kan nù yín náà lẹ́ni ipò ti yín nínú náà. wọ́n náà rọ̀bù kàbí wọ́n bìrì àmàlà. torí pálá àwọn bàbá yìí gbàgbé kò sì ṣàìmà nípa ń tẹ́ gbélé ayé ṣe kó wá ní ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. ọ̀rọ̀kú àti ìdébẹ̀ kó lè mọ̀ dáadáa àwọn kan ń bẹ tọ́lọ́run ó ṣàforíjì fún tí ó mójú kó òfun kò ní jẹ wọ́n níyà ẹ̀ṣẹ̀ wọn láyé tó ń ti pé wọn ò túbá torí pé wọ́n jẹ́ múmi ní àwọn kan kan wà tọ́lọ́run wò mọ́ wọn lára ṣùgbọ́n kí la fẹ́ lò ń bẹ̀ ìgbà tó dá ẹ̀ṣẹ̀ yẹn láyé kò sẹ́dà ọlọ́run kan tó rí onìkan lórí rẹ̀ kò wá sọ fẹ́nì kankan ńlá fi gbọ́dọ̀ ṣọ́ra tá a bá ṣẹ́ lọ àìróyìn ẹ̀ kí kò sí ti ń jẹ́ confession nínú Islam tàbí testimony kéèyàn wá jáde òun tẹ́ ń wò yìí ah! amúrọ̀bà lòun tẹ́lẹ̀ ọ̀nà Ìbàdàn ọ̀nà Èkó ọ̀nà pọ́tà àìmọye ẹ̀mí làwọn fi ṣo àmọ́ nísìnyí òun ti wá gbà fọ́lọ́ òun ti ń kírun tó bá jẹ́ nù sẹ̀ríà wọn ò mú ni tí wọ́n bá ti mú wọn ò yẹ ọpọlọ ẹ̀ wò ṣé kò ya wèrè tí ò bá ti ya wèrè ìdájọ́ amúrọ̀bà ni wọ́n ò fún un. wọ́n ó gé apá ẹ̀kan ẹsẹ̀ ẹ̀kan bó bá ṣe ròyìn sí ni tàbí kí wọ́n lè ń lù tàbí kí wọ́n lọ kàn má gbélébu bí kúránì ṣe sọ nìyẹn o bí àwọn àbá wa ni bí tó bá ṣe pé ayé ó pààyàn wọ́n lọ panu kó pààyàn àmọ́ tó àwọn èèyàn dálábọ̀ ara wọ́n gé ọwọ́ rẹ̀ kan ẹsẹ̀ rẹ̀ kan ní pàṣípàyọ tó bá gọ́wọ́ ọ̀tún wọ́n gẹ̀ẹ́sẹ̀ òsì gẹ́gẹ́sẹ̀ ọ̀tún wọ́n gọ́wọ́ òsì abẹ́nìkan adé ó ní áá nípa àwọn ti fi kíní abẹ́ dá lára ń rí áá ah! kò sóbìnrin kan tóun kọjá lórí ẹ̀ wọ́n sì rọra mọ pákó sórí ẹ̀ pé ó pé ìgbà tó fi sọ pé òun ń ṣe yẹn ṣé ò tí ì níyàwó wọ́n sì fún lọ́gọ́rùn-ún bí lálà yóò jẹ̀gbá tó ayé kó ti níyàwó wọ́n sì ẹ lọ lẹ́ lóko kẹsàn-án lóko pa. àyí máa sọ ẹ̀ṣẹ̀ ní gbangba nínú sẹ̀ríà Islam ọ́ nígbà kan gúdà òun ò lè ṣe kó o mọ́ mú eighty lashes ní bí ń ṣeré yẹn nínú sẹ̀ríà ọgọ́rin ní eighty ní kòbókò tí ó jẹ lórí ikú mutí. torí kí ni hikima ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó làwọn ò sọ fún wa ṣùgbọ́n àwọn ó ní pé nígbà tẹ́nìkan ti lówó ní ìsìn tí ń gbókọ́ wá ní olè lòún gbà kan àmọ́ ti gbà fọ́lọ́ ẹlòmíràn ah, jẹ́ kó náà ó jalè létọ̀ òun ó gbà fọ́lọ́ àbí àbó òní padà gbà fọ́lọ́ professor vice chancellor university kan jáde pé in fake certificate ló ń fi wọ university nígbà tó ń wà ní secondary school in fact gbogbo exam òun wọn bóun ṣe ni ọmọ kan wá gbọ́ pé òun náà ó jẹ́ wọn bóun ṣe lè òun náà ó bá di prof òun náà ó padà túbà kò sáàyè fún yẹn ní Islam tàlà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún Ọlọ́run kìí ṣe èèyàn ó sì ní tó bí yẹn náà kàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú èèyàn torí olè tí wọ́n fẹ́ẹ́ jà torí pé penitence kí ni kan wà tí wọ́n ń pè bẹ́ẹ̀ concept ni ẹni tó bá já gùdà ó mọ̀ tó o bá ti lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú páàdì wọ́n wàá bu owó òtanràn fún ọ owó òtanràn yẹn ni wàá san fúnlé ìjọsìn ẹni tó wá jẹ́ pàdé ó wàá gbọ́wọ́lé ọ lórí pé ìgbà tó ń jẹ́wọ́ yẹn ó wà lẹ́yìn nǹkan tí ó máa sọ máa sọ yóò wá ní go your sins are forgiven máa lọ tàbí tó wá jẹ́ yorùbá ni ǹjẹ́ nísinsìnyí kí o máa lọ adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọ́ kí ojú olúwa kí o máa tẹ̀lé ẹ. owó yẹn ohun tó bí àwọn tó fi ìhónú hàn nìyẹn ṣe mọ àwọn tó fi ìhónú hàn àwọn náà ń pè ní protestant àwọn Martin Luther wọ́n lọ kan àwọn ìhónú wọn tí wọn ní mọ basilica ní Róòmù wọn lọ kàn mọ́ torí pé lásìkò yẹn wọ́n fẹ́ kọ́ basilica yẹn tó wà ní Róòmù yẹn ilé ìjọsìn wọn ńlá yẹn wọ́n wá ń wówó wọ́n wá ń fún àwọn èèyàn wọ́n encourage wọn pé ẹ wá máa jẹ́wọ́ táwọn yẹn bá ń ṣe ìwọ̀n òkun òwò mọ́ ó fà ṣe sì náà ṣáàtì wá jẹ́wọ́ wọ́n tún bu owó fún ọ ó pé wọ́n ń owó tí wọ́n fi yẹn ni wọ́n ti rówó yẹn ló bí àwọn Martin Luther ń pé ah, ah, ah, gẹ́gẹ́ báwọn CMS Nàìjíríà náà ìyẹn pé ọkùnrin àtọkùnrin ti ń bára wọn lò pọ̀ àwọn ó fàmì òróró lé lórí yóò di bíṣọ́ọ̀bù wọ́n ti dìwọ̀n pa àwọn mùsùlùmí nàìjíríà áàbì wọ́n ṣe bàbá ńlá yẹ̀yẹ́ wọ́n láwọn ò ṣe àwọn èèbó ní sẹ́yìn lẹ fá kọ́ àwọn ẹlẹ́sìn ni àbáwọn là ń kọ́ ẹlẹ́sìn ìbáwọn làwọn ẹlẹ́sìn wà fún kí lẹ́mọ̀ nípa ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe ẹ máa lọ ẹni wọ́n fi kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Islam kò sí o kò sáàyè fún èyí confess ọlọ́run la máa kọ̀ǹfẹ́ẹ̀sì fún torí náà ọlọ́run nìlí kú lé tó bá dijọ́ àgbèrè alikiyama bíi gangan nìyẹn o ti wá ṣẹ̀ yẹn kò sẹ́ni tó rí ẹ sẹ́wọ̀n pé èèyàn rò pé òun ti mú jẹnu o sì ti jẹ́ mùsùlùmí o ti ń ṣe dáadáa ọlọ́run ti ló wà lìjẹ́ náà ànábì ní tó bá dijọ́ ọlọ́run wàá pè gbogbo ayé níjọba báyìí níjọba jọba ẹ̀ ò ṣe báyìí ṣe mọ̀ pé yorùbá ni èèyàn ò fẹ́ wọlẹ̀ èèyàn ò ti wá sọ̀rọ̀ ìtinú pé kò sálì jẹun náà mọ́ ọlọ́run ni àmọ́ mo forí jẹun mo yọ ọ́nà sí ọmọ wa àlìjẹun náà lọ. torí náà béèyàn bá ṣẹ̀ nínú ṣẹ̀ríà Islam àyè máa sọ káàkiri sẹ́nìkankan bá ti rí ọmọ wulẹ̀ sọ kó o lè bá àánú yẹn pàdé tó bá sì ń ro ẹ̀ṣẹ̀ nínú ọkàn má sọ síta Rabbana la tu'akhidna in nasina aw akhta'na ṣàwọn pé tó bẹ̀rẹ̀ ni pé lillahi ma fi suratul Baqara àwọn àyà tó gbẹ̀yìn ẹ̀ lillahi ma fi samawati wa ma fil ard wa ìdúbìdú ma fi àwọn kó dé kún àwọn tó fọ́ ọ̀yọ́ àti bùkún bí ilá.